بسم الله الرحمن الرحيم وبه نستعين الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله صلى الله عليه وآله وسلم المصطفى سيد الأولين والآخرين وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد assalamu alaikum ya jama'atul musulmi wa rahmatullahi wa barakatuh yadda ya toci a kiyaye labe da na albarka na nainan na bena ya tiye gurulu da fahimta gurgudu mini ya littafi na ga littafi batana na mayewa ba ya toci wasu kuwi ba bai bawa alkur'ani nga yiwu gungwa ngani be etulu be alquran idamin ya suratul qamar suwana yiga ga yatiya ali na zawan gida fita mana tsoci gajin israfilu koro yatiya bibe ka ko na be ali na kafiri da fitan insha Allah iga ne aya mutane cewa ina insha Allah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون واستجب فدعا ربه أني مغلوب منتصر نعم. ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد وحملناه على ذات ألواح ونصر تجري بأعيننا جزاء لمن كان خبث ولقد تركناها آية فأل من متكف فكيف كان عذابي ونذر زمانا tsoci الى بارزو etiye na ji gudanarwa tsakanin annabi sallallahu alaihi wasallam bai kafir ya makanci na ganwe wa ganwe la alamu hu ganwe tuci fuku e ganna na magada na agun ga yabo na adima na na ta tara agun ga yatiya na dula wuju be wubia ina o gaga ko ga lotun ne daga ga obe be wuju yin wuje yin waja o ga be wuja ujana ogadina kana ko kuma ujana ogadina etuna wolona alayu mucidiga ya wato enwuja zane jewu na zane de uja ane de uja ne ge jewu eh kende kenci gana me abun fada baya fada ane de agana mun suwa wada tun zai sun to uja na kufa biyu zumana tsoca bayanin da ya yi zo nan su kucewa nuwa ya yi misali labari ya zane shi gogana tun ci na shi gogana bai zane yi tsoci tufiya da kyan da ajizi bai tuci na bai ga bayan zainin dondo na tsoci layu na Allah subhanahu wa ta'ala ga kaddabat qablahu qaumu nuhin jama'a nabi nuhu kadzabat ngole agama na zudan ngaga kadzabat wani kadzabat a kirbe kadzabat fa'ala fa'ala fa'ala fa'ala fa'ala ngaga kadzabat azu amma kadzabat an wazudan yẹnu yìí bẹ sọdọkà sọdọkà sọdọkà sọdọkà fàálà fàálà tó ce ga ya nabi muhammadu ga kawun nuhin jama'a nabi nuhu kadzabat ayin wasu dan annabi a kabilan sha'anan waya nabi muhammadu ya ji na eh sha'azu ebe ma anabi tun ta nga so ko ga ya anabi da za ne diga ga aje da be na obi be na uja kaija en duro ne za a tun ji ba ali ne za jin shi aje na o chai jina kazzabat qawm nuh jama'a nuh anabi ya uyi ga mana ne obi be be na allah ko so ko mu a ta anabi nuh abdana mujimi eda na otu adịghị mi na ekiri otu ihe bụ na otu ga-egi mi na na obi ọ ga-egi na mgbapapa ụwa فكذبوا عبدنا جمعنا نجي adna mana zula adna abdana wuji ya nabi nuhu wa qalu al mawazinu fadna mutite ya ila la wuna adi na abe be ga da binu na e ga majnunun adala na zuila e da na adu wa zuila e ga nawa ga da no bi an kadura an ji da zwani e an don da ga da dini na ayi wasu na iri iri mbo ayi wasu na iri iri ga ga to su na iri iri mini sunna na tuwo na alawo da bai lambici ken do ala annabi muhammadu da bai lambici na in tattabi'una illa rajulan maskura da ne lamitu da ana da na wa bita tutu ne lamitu so ko ga unzuru kai fadara bula kalamta walakin ne lawo da bai shi gida walakin ne la annabi da bai shi gida daga da ogan la'ila a yi ya bai ji bauta ya toci kawai awayi lambici wa kwanu e ya nabi nuhu gan majinunun ilambici wa wasduja a mace ke nan ko fe giuto ko a ce ke nan ba nabi nuhu iz dajara an daga zajara wuci filin mazidu bi arfaini ifta'ala asalu ba mi istajara a cuji budanu is is is is tajara a cuji budanu ibdanu eh, eh tawuna a cula da was dujir annan ba na binu in ta'aru annan bu bi sabbi hajiya na binu ta ko wa gairi a make jin da cinan eh. ari da yake na ilale ba man da ciga ga wani a ga bana na binu ge ji wazina eh nda be ge gogan a ga ke yi won nda ce ga no le mu wee gina ala mu tuma re an ga tuna re no le gina an ana wai da kwata da an ga ta kan ga su ala mu tuma a ga yi gina to duka mi lan lawu wa ga mi ala mu tuma inde mu wa nabi de mu wa nabi nu fe wa nabi nu saka kawai da to yi bo so ko kawai ga tuna ala mu tuma so kufa bi بوزي غافرة نعم فدعا ربه أني مغلوب فانتصر هذا ذنب توه cewa shi wada iyaka a duwan na gawa ba su ba jin da ya su gwebe ce ba duwan ya asada eh ari wọn wọn jiye ji wọn tó máa lawuwe tẹyin náà wà jiná dáná galo bá gàdó tó mọ ayàgbé àdúrà náà tẹ bàtò tẹ àdúrà náà fọdà arábàwù anabi muhammadu sọkọ ẹgẹyà anabi muhammadu ga anabi nuhu kí wọn ti gán tán da arábàwù tí yìí tó bá kedelalle mi soko mi na wale da na maglubun azami pere soko zanne da azami pere fanta sirji mi tamako in haka wace mi makirin na jimi dai na mai ajibi ayi da na azami ke soko ya e na waji ya mi na fantasir aduwa na magawa fe ba kan dondo ne daga azan oge ela ce ela ce e, e, e fọwọ zana كان دور في بعدوا إني مغلوب فانتصر إيه إذا أنا ما النبي نو بعدوا أنا ما كتوا سيدنا وفتحنا أبواب السماء بماء منهم وفجرنا الأرض عيونا فالتقى الماء على وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان الله سبحانه وتعالى قيدان بعد وهتنا ففتحنا ita ya koke zan ciwo ita fike da abuwa ba sama ya kojiyar sama ba na ji in lishe tiyana ya yi kun shi ba ta fi da kuna mai gane bi ma a in da nuwa mun amiru ne shi jikin sarai na nuwa na shi jikin sarai na ya buna lokacin yana da bi nuwa su kwa iya ba ta manke shi da alaka ya nuwa ele fatahna aduwa da nuwa ba ga ne maglugun fantasir su ko مبادوا لسرن من عدو رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يذلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا أدواج جدهم بعد أدواج نجويو إيه دعوات المعصورة جوا وتقدر بكاتا إيرين إذا قاعد زوجي وتقدر بكاتا إيرين نبع ebo na kan e dondo na tsoci ga etan na labe na ga uja na bau na kawai we juya to za na gadde mai ga na ga jiri no ai da ko uja kawai ya Allah subhanahu wa ta'ala ga abuwa ba sama e ko ya sama ko fata na yuke bima en be nuwe mun amiru nuwa ne ya daga fitiyo umai e, a umai da kina ga na be sanani na وفجرنا العرض إما كي أيك إنو إيه إيكي أيك إنجسا يعيونا إنوج نوفي بفتيو نوفي بكمبو فالتقى الماء نوغو بابا نتفي غمبرجي wale fana kin dule mutiya na wani a'a ala ta da jula ele dutiya kin bo ele mai dufito bawa bawa bawa kan fado boga kafalo folta kalma nuwa ta gumbe doji ala amrin etiya ala amrin na kad kudira lalle a riga ya hukunci ba tun daga ala jalita a so a so ko riga program na ujali yanzu ro na wasu so ko jina uji fonu jira na so ko plan yawa annabi muhammadu sallallahu alaihi wa sallam ga yin duro na wa fe na mai duro la ajina so ku plan be do ka tu ga ni ta ni duro e ya shi ba ala ja ni ta ni da adam to wa yan be tun ga 50 ama ala ja ni ta ni da adam wa so ku ti plan ye dum do na ajina en dum do mi do le ni ba ni da so ko ga yu plan ya ni ku ga ajin eh so ko ajin ala kam fa amalnahu allah subhanahu wa gato na ma ene duji daga fitiyo ene mai duji ke wani babu annabi nuwa da sodan babu wa da sodan bai da mayu jiyo su kuga wa amal na yawla ala zaka alwahi yula tatiya za ba yi e loyo elo katakoji wa dusu gangani da kontoji daba yɛ katako yi bɛ kɔntɔ yi wɔde sokɔɔ bɛ safi na ebo nu mɔ gɛgɛna bi maana yɛ anabi nu wulata tiɲɛ eyɔ eya na yi bɛ patako yi na maa gun wuce ba bɛ kiyɔ bɛ kɔntɔ yi na dusuru ga yi kɔntɔ dusuru jɛmu hɛ da fɛrɛ kyɛw ka kutu kita kutu dusuru kɔntɔ. konto ga kan ba da malaika jibril ga wa na bilu ne kin bai je ya wuce ka kuntu babu ka ka so o ga wa ba mu fari annabi nu ga o ba do ke don ba shi gbàgbà ẹ mọ fáárì ni dọ́ọ́nà ebolo gbàgbà agáàdé gbàgbà káfíńtà gbàgbà ó maka iwe gbagba gbagba la wo yino landu o le lo tun gẹ́gẹ́ ni bẹ pátákó yẹn lè ti mọ yẹn naam. tadari bi ayunina jazaa liman kana ubi. aláwo subhanahu wa ta'ala gan tajiri eya ń tún ma dazan bí ayunina bẹ yẹ aya ne wa bi ma wu wa don daga Allah de aya ne wa bi ma wu wa don daga Allah subhanahu wa ta'ala ne so ko je amma ke to ci no ibya so ko ma de fuska kullu man alaiha fani wa yabqa wajhu rabbika wa ma li ahadin indahu min ni'matin tudza illa ibtigha wa sayrabbil alaa Allah subhanahu wa ta'ala da fuska make fuska soci no hada zai kira to ko zata jiri eh an fe da bi ayun na be yi Allah subhanahu wa ta'ala ga jama'a na shi ya ya dina ya ya jalaka an ibulu rufe gaba liman na kufira ya zandun dona ga kafirci bayina zandun dona ga ga ya zai zai shiga agwana so ko a gube zai shiga a kwano ga zai ji ko nan gaba su kuga yi ba na'am wala تركناها آية فهل من مدكر ولقد والله تركناها wani ya tanana ya yi wulu a cici ayatan ga wulu alama ya zane ne ya fi da zuma zandon da ga waye kanna na hutu waga ga su ko mu da laka yi ya bata da an mu da kawa zuwa waji mu ba ne na fabu ba da dawana fa alimin muddakiri a adami ne wala dikai be kanne nga ji be je da wuce shi ma su ko be to ala kama fa alimin muddakir asalin kiri na asalui mutatar eh mutatarkir mutarakkir Ịmdaadị nga dị ụwa ọhụrụ. Baalimị mụ dị ọrịa ọhụrụ naa. Fa kaịfa gaa na Agaabi walụrụ. Fa kaịfa gaa na Agaabi kya zaa bayi fifiya zana na ị na. Walụrụ zuru ganganị be ịnzaarị ịhụnayina na. Kya zaa bayi be fifiya na ene waka ọ gaa ya ọwụna jụụ ma na n'uhi ụba tọọ ka a ga na da haka wani na za ba da be a makuki a ci tacawa na an ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الحمد لله تو تيغا ولقد والله يسرنا القرآن يا قرآن فر للذكر يبو أنجي هذا بعد تقفى القرآن وقد دوا أكبر وزهبا سكوفا ɛyɛ zakanye ba wɔ ɛyɛ nusa ba wɔ balaare bɛ ba wɔ ɛyɛ zanaji balaare bɛ ana ba wɔ kura'an su kufa ya idan don du da makanta du wai ni mi kura'an za o do wai nimi mi gbogbo wọn za ebo na yi nimi mi gbogbo wọn ba wọ latu wọn alawo shi mu ma sokɔ kura'an fɔdana le zikiri ya tukpafa. na kara kara kara kara co o sa cheo du sitala Eh, wane da zama da balarabe na ya kawai ya ko ga wani balarabe da ke ba qur'an na wa ke ga balarabe ya ko ma ke wani zane da balarabe ya ne ba qur'an na wa ke zama da balarabe ya e wani ke za da mini ne Nigeria ba bo za da da number 1 ki ba ba qur'an mun ji zaina iso de to jabo bóòlù àbẹ̀rẹ̀ ló ń ngala yake ayo ide za wa qur'an ba mọ̀kẹ́ gbogbo na iná abiribásitì rẹ̀ gbóná ìṣòpáátá nàmbà fóònù lọ bídàchí ẹ̀dá àlákùnmá yẹyí yubato etu ètú mìíràn. àmọ́ àwọn nàdà tí bóòlù sí náà qur'an alhamdulillah ide to je ya ku wali bana qur'an ko fiti qur'an fita bai ba wallahi eh ila madana akuda ka fati musa eh commission nan da diga yi min ya e, e, taru ku ji e, ala ala ala duwa don ga azo da fatiya da alhamdulillah ìdí fásitì òtítà là ń lò. lànà ń kun lànà ní ẹgbẹ́ kan àbí bẹ̀rẹ̀ àfáàtì bẹ̀rẹ̀ à ń lò rẹ̀. ajé ìlera ń lò sí tààrọ̀ nà ń kun lànà nǹkan ayé ànábì subhanahu wa ta'ala ànábì subhanahu wa ta'ala ànábì subhanahu wa ta'ala wọ́n bá kúrò àyíkí annabi subhanahu wa ta'ala so they go that no is condemned eh ولقد يسرنا القرآن سقوط يا قرآن غير فرق دعندون دودوين من قرآن لا مبا فصاروا يبايتون وبيتون iga bita alqur'anu ma kenda dai ya e ba kenda sirirana ise gba sirirana ba ta yu sire e la ya e gba ngole formula formula o ti ba ta fi ti ebo o ma wal ma ti formula kai ade wal ma ti formula o le kemna o ku bitira mo ti tu o ma ba ti ada next law Whoa. kemịstrị lambert mmadụ fiti na mawụ calculation dị fibu kuran dị wọ́n mọ̀gá ajá àtẹ̀ ní wọ́n mọ̀tí kemịstrị asọ̀kọ́ àwọn wọ́ya mọ̀gá ajá àtẹ̀ ní wọ́n mọ̀tí fiziks asọ̀kọ́ àwọn wọ́ya mo ti dé ìyẹn ìyẹ̀lá yìí yìí kẹ̀kẹ́ wọ́n dàrá mọ́ àmọ́ ìyẹ̀lá dọ̀

ide to vice chancellor union union university na ide banda afizi wo mapura no kupiti kendo to iwo ba na kendo iwo ba ni lale maraba kendo iwo ba na lale maraba adan al mustafa to to qur'an no kupiti no the friends in work ya zama hafiz wala kad yasarna qur'an lizikr sɔkò fagiri sɔkò di gafara o ya qur'anu fɔn le zikiri ya tu papa a fa alimi mu da kira ma da mine muna da makanta mutu di wai da qur'an na we ya ma ke gungwa kena tun gana ken da tun gana da mita duwi na mila haramci na tsaji bayan ka tambana man wuce na duwi da ana sukun gwayo da gafara gemina wawu naka gadona amma yi baa ni lamisu yi ti canji ebo na karatu ya katamba kusu kure ji fibo na ji da iyaka na amma yi ba da wuce ja aduwa mun wuce ja aduwa alala gemina lalawa na gadona su kuwa yi da gafara amma yi ja kuke doji ba ni bi ba kur'anu gemina su kwacin da yana ebo na waga agawa ba katamba wa beya wa ma ke mu tiga mu su kwe wa e. so ko do o bu ke mu na o ti no be no hmm? eh? ba ni wa ga wannan lari wannan lari wannan lari wannan lari خلق السماوات والنار كواي ما يوش بوي والنار ضع والنار ضع وما قال والنار wàá bí wípé lọ́lọ́ wọ́n ti gá mọ́tò òsì gá wọ̀lẹ́ wọ́n tẹ́kọ̀ wọ́n là á lẹ́yìn náà wọ́n gá yẹ gàngàn wọ́n gá yẹ gàtọ́ ayé tí ìbò wọ́n gá yẹ gàtọ́ ayé tí ìbò ìlú ya yá àgbàdo ń sọ yà mefeti ke mi ga sa ga ya ndauci ki ube wuji yo fa wailul lil mursalin fa wailul lil musallin ejire ga musallin wa ga mursalin ila katan ba wuce ila wuce ci idan jirgin man kai ma na gajje na yi lobe wuce كنا مصوت لجعلنا لنا وبشر العباد الذين يستمعون القول فيتبعون احسنه àmọ́ àgbáyé wọlẹ́ni bàlára ẹ̀ka ọ̀hún yìí ti bàlára bí a bá àmọ́ ń dúkùrọ̀ àrùn ń lọ́wọ́ tún bẹ́ẹ̀ nínú pẹ́yà iná anzalna ẹ iná anzalna ẹ ilé kàlkìtàbà. bando to so ko wa min qablihi kitabu musa imaman wa rahmatan wa hadha kitabun musaddiqan lisanan nufawiyan wariwiyan awsawiyan yarbawiyan tibiwiyan mirawiyan kí o sẹ́yọ̀ arabiya. نزل به روح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين كتاب أنزلناه مبارك ليدبروا آياتي آيات كده لودا يدي قوم بالعربي إيه، ألف باو تاو تاو تبو كلو لما عين عين e waga ara tungo mu tuwa bana goyi tuwa na ani bani wa alaka samawati wal ard alaka samawati wal ard wa su koje ba e bona ina wai ga kanga na wasu kwala ne fi sama na da alaka to ai bikin bona khalaqa mu khalaqa khalaqa khalaqa ne Estando sigue chihip, chihipilo, chihipilo. Matu gata. Eji, ji koke. Wọ́n ti lọ dóòlè dóòlè wọn náà tíyàn. Káwọn ìlú yìí náà fi bó ọgbà kan. Náà ọmọ padà náà yé. Dáàmú sòkòtò lọ́lá. Mo ti nà níta ẹ̀ náà. Lèébùlù òkun àyíkù. Àtọ́nù àbàlà. Níbi ká jẹ kan sòkòtò wọ́n kwaliti. qualitative qira'a àmọ́ wọ́n bẹ kà sí ní wọ́n yàrá wọ́n lọ́wọ́ wọ́n sọ́kú pàdé nìyẹn tó ti pàdé yìí sọ́kú di rámọ́ra aláwọ̀ sọ́kú àwọn ọ̀dà àtọ́kọ́bí àlẹ́bí mọ́tà àpapọ̀rọ̀ àwọn ọmọ bá kárakára ìkọ́ni tó bá ti rọ̀ alhamdulillahi rabbil alamin wá ti ta nuna ga yi la ga wani cuta na ga yi ganzu wani wani ga dani su koya a wato shi hamida ne a kan dogar ta fasi yau ne alhamdulillahi rabbil alamin so ta ji hamida ne abdi mishi mai daji ne eh الرحمن الرحيم مجدني عبدي وجمع جميل maliki yau mai din asna alayya arsi mun da bishin da ya zama mutuwa iyaka na wa iyaka nasta'in wanda hada baini wa bai abu ne baina yi mai tsakanin miso da wuce ba za a ji wanda ba man ci bai baini wa baina abdi wa ne abdi ma fa'ala a duwa na yi ba da na wuce tsakanin miso da wuce na mu ba da mina da yayi àmọ́ yà á ń lọ bá ma ń lò ń jẹ́ yà ká ń lè jẹ́lẹ̀ gbọ́dọ̀ lọ ní tó àjùjọ báwo ni tó àwọn lọ àjọ wọ́n lọ bọ́ àbọ̀ wọ́n lọ bọ́ bọ́ wọ́n lọ bọ́ tó wà ní tó ti fi ká wà. Ayé ẹgbẹ́ kẹ́kẹ́ wí mọ́ ti wà á rẹ̀ mọ́ lọ gbogbo ayé àlùkò àánú ìbáàdì wọ̀. littafin a taura littafin injila littafin zakura wata gbawo wa malukin lura wa ji lada amma ba su ƙur'anu duk ba mu so yi lada arafin doro na wayan bana annabi muhammadu bai yawa lada ko arafin dondo annabi ga zan dondo ga ba arafin dondo mina da qur'anu wana ayu lada hasana wala hasanatu bi ashri amsalha la aqulu lakum an fulani harfa ولكن ألي أربع ولام أربع وميم يا سلام يا سلام صحوفة كل جعفر نعم كذبت عاد فكيف كان عذابي ونذر الله سبحانه وتعالى كذبت عاد عاد ولدار جماعة نبي نوح تعطى نبي أنبي عاد amma kan zaban a na gayi ga mana ebo na ya a na biza ga mana ina gayi ina gayi ga mana tun ga asali na wasu ga ka zo ga mana wani ga azza ga mana amma ina to gayi gaskiya wasu ga ga mana wani wani mai ga ga mana wasu ga kaddabat adu adawa shi na to annabi hudu fina a na annabi ayi ga mana yana annabi aka ba ta na gwa soko kawai ga ya annabi muhammadu wata fa kai fa na azabi ki azaban bi na wani nuzuri be gamba na bi jane e bona jama'a musulmi ya na da na da wanji na ito ga ta wa da ni wa wa su ji ko da amma su ga wa ko da ga ko ba ta wa ba ga malawa ne àmì de ti wá nígbàgbàgbà olúwa sọ̀rọ̀ olúwa mi ti fẹ́ musu lóòtú ẹni sọ̀kọ́ ti wá ti ti rẹ̀ mẹ́yìn rẹ̀ ẹ̀ ìdènà ti ti ọ̀pẹ sọ̀kọ́ ti wá ti mẹ́yìn rẹ̀ ẹ̀ wọ́pẹ́ à ẹ̀ dáadáa tuntun mọ́lẹ̀ àwọn yà wọ jí gbàrú ntòdìlẹ̀ tuta tún wọn àtàlẹ́ ti yíwọ́n ẹ̀dẹ́lẹ̀ tuta tún wọn àwọn ẹ̀dá bá sọ̀kọ́ nínú mọ́tẹ́ ẹ̀ ń dúró acibe kpata na adinazi ụlọ da ba kpata na aladona ayi man do ti musa du be ko so kwa mi uganci o ke ba na o ke ba na we dona ga lugwa zumana mo wa ri di wa na ate gan ko wala en de do lugwa lo lugwa lo na la lugwa tu o tawazi ko to so ko ga wa ji ko ta go ga ko ma jo amfana so to fa bi na inna arsalna alaihim rihan qaqfaran fi yawm qaqfaran fi yawm nahdin mustamir Allah subhanahu wa ta'ala ga inna ila wala ana kaku na jama na ji ko gai ya na arsan na kundi kundi da wani kawai ya tutuwa yi so ko tutuwa ya tutu na ya tutu ya kewa alaihi ya ina mai kewa ta ri an efen amma efen wuce sora-sora efen wuce ga dama ko na gabi suna mai a cikin a ثم لا يفعوش لا يحسبوا على ليال وثمانية أيام يشيبوا تعالى الناس كل يتوفي وتوى إبا تنكو تتا سخرها عليهم سبع ليال وثمانية أيام وصومة إبا إنما كي أمي تودش تودش ake ami tu doji tu a ba be doji ya jama'a hutu jimin ko ka atubi agaya anabi azɔ man ashaddu minna quwwa na waye gaga kada yi imani azaba be ayi na wanda ka boyi ya azaba kita be ba nu sai la adda so ko aga ga di ti go ba nu to da ko ma zalika ala allah bi azim da su ba da e wa ẹgbàdé nàkan nàkàtí wọn wọn bẹ ẹwọ ẹzígàn rẹ wọn bẹ zòzò ní ẹzígàn rẹ kí mo láwọn sọ yàgbá wọn bẹ kí n kéré ẹzígàn rẹ ẹ sọkún pàbí aláwọ sùwàhánù wọn a á lànà iná arúgbó àlẹ ìyá ga abẹ́ a na mọ̀lá ànábì mọ̀mọ́dé efege kú ànábì ẹ̀dẹ́ efe na soko alheri na waya tun yafe tun da yi na soko lau ya yi sharri na mawaya tun yafe tun da yi na soko wulake a ba yi na na aisha kuka kan doro na sama za a shi ya fece da fece kuna annabi hajjin wajen wala hajjin wajen wala ya kuskuro annabi ya fece shi shi wada nga lomini mutiya nga lomini zandoro mani ga ila duya annabi mamani ya na na aisha annabi suka e e na da annabi ga me observe wani ni duro da ta da ku sama ta shi na do ce mali na be na ne ne wai da ba kan sha kidi wa ga ma musiba biya a Aisha ba kan shi an ga dawa ji su ga efe ne tino ele wa fa ka da wa inna arsalna alayhi allah subhanahu wa ta'ala ngai ke gwafia ri'an efe sorsoran eh na da sanan ya wuce na fi yawmi nahsi da min ya ko na gyaro e ko na gyaya da wuce ya efe wuce ma mustamir ku fe lamila tun da shi cibo efe de ba katola efe wula da fiti Allah subhanahu wa ta'ala ga yafi a cikin nuyi da fito wallahi annabi ga yafi eh, Allah ga yafi zuya shi kin zo wa ga ne ku ya ci babba ko a ga laka domin na kanu ne fito la la fito an da ta ta fito so ko du ko ni an ga biti di ni abe to kuma ke luwa korobe biti na di gambe do ji an so ta ke lu ko ji kiya nga ne kpa tsi wo ne ke tum na ne zikpe leleli la ne to si ku ya ta fiti o ne ke kpa tsi wo abe ti wu ɖe ni mu ɖe ɖe ɖe fiti o you know ne ke kpa tsi e, ne zi ma za ta tu mu tu ala ba tu ko ene to ti ti bi ayi na so ko ma tu Allah subhanahu wa ta'ala e ko na ma tu ya ne e ko la ko abe e ko la ko ba wu yu ya e so ba yo e tre na تنزع الناس أعجاز نخل منقعد Allah subhanahu wa ta'ala ga yadda na tarzibun nasa wani fe mu da wani ba na da wani ci na ka ku ne ka ne be ta zo na ka fata da nai da ji lalace na ga su ne ku zan da ci ba ba ko ka annawa da zan da ya a ja zuwa ga da ja yau yan na kale bere yin ci mai da obi na ya a yau mun kai na ya ba shi cha an da ke yi shi na so wa ga tun ga wa to ga a ni ta ji ma ji rara ta ji na ma ya kwan so ko ga yi na shi na ko an ko ya sun ga mi ta ji mai wani mi ta ji ga so ti da da ka ya da ka ni mo na فكيف كان عذابي ونذر فكيف كان عذابي كعذابا من سقوط في عذاب مدينة ونذري بغنبمي ناجا أتغاوانا كأكي عذابا من بففيانا نعم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فكوي غنغري بلان دون نولو نوكي mun ga imamu nasir sadi ga mun ga so ko ga ganna shi ga so dan don du wai da qur'anu ga wa da uzu ta so ko ai na lawa ci da yi qur'anu e ko ne ci do laqad yassarna al-qur'an ya qur'anu fara le zikri ya tupapa fa hal min mudakkir a a a da zanuga na babu wa dada ya qur'anu ji wudu kpae etie no qur'anu gana mutudu wa fasara hunla mutudu wa mana hunla be kira'ena ademini ebo to zangon dulu no tumudu wa ilmi qur'anu la na'am كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال Allah subhanahu wa ta'ala ga samudawa da jama'a ne da salihu shi na wani kazzaba to a tucayi ga wani a ga wani zula da bin nudu tuci ji bata zai ne ga ala ga wani zula amma so ci wula ga bata yau ebo na zandondo ga zandondo ga zuma je katu ce zuwa cinni na fata ga waje zuma ta ebo na fata la ila ila la ga bebe ta ina yu ga na da ina la ti la mutu a duk swali wa da na fa qalu ana a bashara za bangi min na mini mu wa idan ni nike te na tabi uru ga ya ga na mitu hujja <clears throat> da wa wannan tawan yiwuwa na yi ta a mace ne ni ke te ji ta ta da kama la mutu zai nino kem ne ji ba ni da na ji ta ta da kama ta wo ga zai nino yana yi ba u da gano na ji wuta a wallahi tallahi na ji wuta yana mala wuce ji wuta na mi ka je wo ti ga ira kama ba ni ba ga ju ta ta zai ji da gawaya lórí àbẹ̀tò ọ̀gá wò kàtìkú ká dà àmọ́ àdìní ká ga nǹkan mọ́lá ká ń dòńdò ní lákàtà àdìní gan ya náà wújú wújú wà tìlá ẹnu wọn ìgànnà wà tìlé wọn dáta wọn tìlé ibrahim ya abati ma baba mide na ya kakpa ka wo mami wo ga mami do ma wo wa ga ga mami do ne da yi wo ya abati amma ene wa zina na bi ne an bi tumi ba mi bara kakpa ma kakpa ka wo mami wo ma eji wo ga de bi wo ga an ma da ti ka do ru qur'an she ko ji wo u kokana atiya ilu e ngaje ngaje ilu atiya ya wo nana ina se mi ye ibe se mi o pe wu ka eh ya wo no wala qadi yafarna alquran wala kadi wa qadi wala qadi wa yukal yukal ati mgbe o wee tinye mgbe anyị gburu ụmụ sulaim atara anyị ụmụ ụmụ aga ụzọ ganga dibịa abụ tọrọ ahụ aga ụmụ sulaim dibịa abụ tọrọ ahụ abụ tọrọ ŋutsu bɛ bɛ wɔn wa ŋumɛyiza gbɛlɛgi amahu di musulumi a ŋutsu ma di kini ɛɛ nye ɛɛ ŋutsu kini a na izaji ndoro ka lee wa de kɔfun na abu tana ati daaba ŋu musulumi ni wɔn wa na ma

mùsùlùmí àǹtà mùsùlùmí àǹtà mùsùlùmí bàánà mùsùlùmí àti láàlà àtẹ̀túnà bàánà mùsùlùmí àti láàlà àtẹ̀túnà àlàámọ̀ríwò ń gẹ̀yẹ́ káàtó ẹ̀ẹ́ sọ̀rọ̀ pàdé ẹ̀ẹ́ olóńgbà ẹ̀dàgẹ́dẹ́gbọ̀n ẹ̀sàkẹ́kẹ́ àwọn àbúsùlẹ́yìn ẹ̀ẹ́ ọmọsùlẹ́yìn kutala abe ga wani wawo wato gina ba a ji wani amma yana da wani wani musulmi eh waga ga allo musulunci musulunci mu yi kine fada yake da wani wato ga allo amma ya wani su kuma albarka lafiya so wani ga wala bila tun da ja a'a lafiya da ta da kina wa ke gano maka tun ga wani ko shi ne ìyàwó gbé wù mí. أرأيت الذي يكذب بالدين وما رأيت الذي يكذب بما أنا جاب اللي جات لا إلى آخر لا لا تبغى يجيب يجيب يجيب أي بلاش يبغى كاتو ito títí àìkò sọfúnfàmì kúbi kápá fàkàlù lànàmẹ́sìkà àbàṣàrà zawangi min na ah, mini mu wa idan ni nike te na tabi ga ya na mitu kai eh, inna jiga mitu wa bogi yi mai zakama ga na wa ga na ila mitu wa idan Ị aja ntị na fi nga yi dami e na tara dami na enyo go e na, wee na e, imaga ke ame tuwe imani la kama zumana ike na enyo na wasu ya duira ya ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أثيم أبين أوتي باينا ألقي الذكر الذكر واي etutu daga basu ko awulkiya aga ce aga lada ya dai ya annabi salihu min bayni na tsakani yiwo kawa ina da su ko a tura tura su ko shi ko tura bila za recognize pass ya قدر على ذوي الاشبياء سبحان الله سبحان الله سبحان الله بل توسيغا ina e, e, ya e, gane da na ga uwa kadda ba ga da wani zuciyo a ga yana na da yi eh amma yi gare a yi ba eh a ga da wani zuciyo bal uwa kadda a ga da wani zuciyo ne kadda ba ga kazi ba ismul mubalaga ga don na oh! ba gi ne zuwa sarai da da ruje su aliwa kazzabu a zo tu ci so ko ga ga kazzabu da this is a big insult it's a slap hmm? tu ci so ko da na so ti tu so is ba ah, ma ga go to kazi amma kazzab bal huwa kazzab zanando da zamana yana hungu yo ake ga annabi salihu ma ashir wanda tuwe nde wake ma wanda da tu dumuri ke ti wannan wanda a su da fanne da su ko to to wanda su kula na'am سيعلمون غدا من الكذاب الأشر سقط الجغاب سيعلمون ذلك بك وغاية تتي ويتتا بك غدا لسوء fil akhirah ba e fo kiyama man al da na gai ga manu su sarai na ga ke al ashir da na gai girman kai da tuna ga ke wai za ga wai za ga dan don da ga ke iga ma o ku ni malu dan do du tu lo tu eh dan don du tu lo tu Tanega lotukatie video nuhulo, tanega lotukatie sunna nuhulo, tanega lotukatie tawhido nuhulo, tanega lishuku nuhuji, tanega tadakia nuhuta, tanega waga ya dudeo nuhuji, kana lelli gawa wado nuhuji, kana rabu gawa wado nuhuji, epokata wayo, ya bishi tasutu. Sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya, sukumu gaya,

hukuncin zawangi na man shigo yake tsakanin daga lajirai shigo bai bata hasadan kiyam hasadan da na alu na lafiyar da na alu lafiyar adin don domin yin al'amari ba na gefe sokona a'a ebe na ki idiro kijo landondo kadabe kiyama atatona kwati otulimu eh? egwa weziri ngowona lakwatwa asebe asebe gawuhemoweza misu weziri eye weziri tukpa weziri mapa weziri eye weziri gbakwa ejiri kasa ejiri ejiri kpokwa ejiri roko ejiri biti kpere gidi ejiri anyị na ọnya edo a dị ma shahid tumale ya na ejiri ekpere etu ụtụ na anụ ekiri ega eri ndị ya dị ndị kila ejiri eti iwe ino a nga na mami da izo ezi nna mi se mmanyi na ji eno nwoke gẹgẹ bi la wa ka ebe wo ka kẹyà tó ti bàbá mi ẹtí jàǹgà ẹ jàǹgà ẹ àǹtọ́kànnà láàbù lẹ́bi àǹtọ́kàkù lẹ́sẹ̀yìn. soko káàmì sunu ọ̀lẹ́ gàgàrà nù soko gàmì sunu gàgà kàtà kàtà ń tẹ̀sẹ̀ dẹ́mi sunu wẹ̀ gà kàtà ń tà tó yíyẹ gàgà gàyí nana ẹ bọ́nà soko gàyí gàgà nà káàmì ní ìjọ soko gàgà ẹ wú gàgà ẹ wà àmà soko dẹ̀ dà ẹ wà á ní ọmọ nà tí wà ayé òtún kàlí mu ná àìdí nanagama la shigan sanduro naga sanduro naga agba tasbi zuma ya sallọ na ọgbọ obi ọgbẹ egwu agaga anami egwu anyị eji kokari egwu ebe ama mbe chi tasabibia ebe ya ka ebe ama mbe chi aga nga asalila kyabu ebe obi ọgbẹ sabiwula bi anami liku anabi gẹ efe efe lito sa ewa ewa yẹ nane ewa yẹ abe biri ewa yẹ abe taya so efe si ko kari ko kari ẹ subhanallah subhanallah subhanallah ẹ o subhanallah subhanallah mo ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. wàláyé lábẹ́ ti fara fara fún gan. ẹni àgẹrù tó wá ṣùgbọ́n ẹ̀rọ láì gbọ́ ó lòkú tẹ́ ẹ̀wọ̀ àbúrò ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìṣọ́ ìgbà tá a àdìsẹ́ ànábì mọ́mọ́dù dáamọ́dọ́bọ̀ àdìsí máa mọ̀ àárọ̀ adolókòtì náà ànábì ńgbà pé fún àdìsẹ́ tìbí ìwòsàn sá lọ wúwo wúwo káwọn alhamdulilayi wúwo bẹ́ẹ̀ mun ga to da ko mu kuta ya ga yi da nan hadisi ma ko har buwo azan da ji buwo a ga yanda mu sai ji buwo ne wani ji kan ga don o ga ji subhanallah buwo alhamdulillah buwo wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀kún fábìyì so ci ga tsayalamu na zanne da dange godan ya su mani da kaza zai ga manin zuciya alhashi zai girman kai ji ce zai ne ci wuya so ci ga dake na'am إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر أبا يا النبي صلى الله عليه وسلم يا ندم وبيضا إليه ما نتبعه condition دانا condition na àgbẹ̀bá nínú nga yìí gan iye wà láàmú ilé na àwùwà bẹ tuntun ní tó ti wọ̀yọ̀ ọ̀nà àlàámú na ma iye wù ilé na iye ọ̀dọ̀ ràkùn sáàbí o ràkùn ti na ma àgbẹ̀dá nínú nga yìí ràkùn na ràkùn mọ́wọ́ na mọ́ kíyè kíyè gàbẹ́ o nga ràkùn na ràkùn mọ́wọ́ na mọ́ nga ràkùn yẹn mọ́ ràkùn yẹn àgá. nana soyi wa ka a amura kuki ga tapu agre aga tapu do tichiro tapu ga da tiyabo tapu bu rana tapu na ce jiri da lalle wa ga ki ce foto ko ki uyi tapu na wa ko sarani eh ko ki uyi tapu na ga tiyazo ndondo.

kiya la aka yi ngana bi la ila ila la o be ebe akuti la titi ebe so o si di dike te ba ye bawutɔ ale ni so alu ka tun dɛsɛ wi ale ye gan ale tun mi tun na nufɛn ti gan ne tutu ti ale ye tun mi tun na diga awo yi ka tɔn kpɛra yi mo tɛgɛ a ma mɛ fɛn a bɛ wuli. wuzi ga gangare na wuka hannu a'a to yana gaji ba ta ranar wuka hannu a sai yi kawai inda wa ne mutu za ta su a nan sani ba a nan ba bai ya a su ta kuru su ce femi rakufe biya rakufe biya a nan sani ga da to hazi na ta tunaya nara kuye su ko ci da yadda da mutu gana ta tunda ya ne ko nara kuma is not ordinary in bai da ya bude mu gaskiya kunya wuce da wani da bi ta kuma wanda min ya sha'airin layi yanzu na gaji alama ya su kuna iga ce zuzo guri a tato ya tuna ila ta masana ce wani iga zuzo guri su kuma kafet ya masallaci wa ke ribe kafet na fi kata o da su kwe wunda masallaci wa ke ribe wunda wunda kata o mo sunu wa annal masaji da kiyo lillahi to fon lillahi fluorescent na me lillahi ta balai da tuno lima lillahi so wai watu so ngala su kusi ya ga na ngala annabi annabi ya ci ya ga na ka tulla kusi ujira ko ya annabi sallallahu alaihi wasallam so ai ai wa ta na ka tulla na ka tulla ngala to ci ga yi to maka ga baladulla e shi so nga yi ka tar ci maka nan baitulla baitulla ila ara Allah ugato e, e, e, da kunnana amma daga na ya to condition ciki daga wa uyaye uyaye nwanwa rakunu da ya bi da ni nwanwa da ma ya ne la nwanwa ce lo na kaci mai yo da basara ina inuwa amma da duwe to ke gwagana ugato daga na wa ja tigana yebere akuyi ga efoye nuwa ga ke nwe de la ga de imi kuba wa nga katana làásírùbù wàlákùn sírùbù yóò mú màálù wọn adé fóònù yẹn máa adé fóònù yẹn amma yana mai gana faruwa na na gaji ya ga imani da ga iya nana ngato ya mai ga ga imani ji re e ga rakun ne ne ga tu ya mare e ga tu rakun ne mare kata bala'i na ga bala'i na ga to wallahi tallahi so ko sokoga yadda lalace ɗandon da ba su zo in sakwa tora kun na na na to e ya ci e gaba da lalace ya yi dada ga ya yi e dada na na mu so ne annabi salihu mafi ba ruwa mai ba duwa a mafi jiya ana kan rakun na da miliyan rakun na da da tiya ya so bayan ijo

annabi salihu inna musilun na kati yi na wale da na yi gara kuna wani labe yi ga labe aya ima alara kuna labe ya fitinatan nan wa ya bulu shi jaraba wuya ito ke na ba su mu ito ke inna la ya lamu ma kana ma sai ku su kudu gibe na fiya nuna to yana tula fiya nuna amma annabi salihu yana wazina wadda ta tale bar da kibu ci taya zai tuye na su kuka ji biyayi ne wasu tabiro mola ya ba ubai a gaggaban zai sarai a ide ya da rafu kawai ebe lake kan wafi efoniri wallahi bella adina anama wasu tabiro wa kere da is is biri wastabirna istabirna awwa daga ista'ala sabara to mutu mazidu robe arfaini wi ista'ala so ga ga alure wa ngale is is tabara is tabara abata wangaje arafi eh arafi na je ya ya tafi mana sọ́ọ̀dì mọ́dáná ebó tàbí tòlè sáádà àbí tòrọ̀ àbíbi àrẹ̀ tó nígbà yìí tẹ̀ fún ìmù tí sọ̀bà ọ̀yìn náà ti bèbè tọ́ọ̀dì ìstọ́bàrà ìstọ́bàrà yastọ́bìrù ìstọ́bìrù rọ́bù sàmáwá ti wọ̀lé àrùn wọ́n máa bẹ̀yìn náà wọ́n máa fa àbúdù fastọ́bìrù bí ìbáradẹ́tì alìtàlẹ́mù lẹ́kùn sàbíyà kùlù náà níbi sọ́ọ̀dì aimon kwayi waga aga waga aga wa kurizi eh wuce isbir waga aga istabir a kurizi kwayi kendo so tiga wa mur ahlaka salati kiro wastabir alaiha lami woshi ja koro be ni le zalle o mo kata ajiga ajiga Cheta ga wale da hannu wa nufa na amma wani ya mai tona ya ba wu bayi wacce ti fama nga da ke ndo do ti ga abo e tiya da ya ji nga ti jugo so ko wa ala ka bi o mola e go wu bayi ayi ga ga mi ji ya ji sallah waga da masallaci to waje wayoji sallata yi ko kuma wa ba a jije wa ji da je mu a zuburu jabal wa kada sallayin ji wa wala yi da sallah musu wanji yan gani bai na ya wani gaji farilla ya na ya haji iri salla wuce nun dibe a nan dida nun wasu za salla ya wuce ya ya yi wuce ya nan bi a bi ba ya ga ga na yana annabi kana yana annabi jina be nun da yi jin wanga yan ba baabu ka mọ ìdè náà ìlànà وما وقوع ذكر إلا ولم توه ابن معاذ بن جبل يوم النافلة يا يا لوز ما يكيو فإلا صحوفا من قوت غافرة توسينا يقول لا جدر باوايا أما فرق كيمو تشتايا واستبيرو ولا ينبغوا بني eh so ko da tibe da lulu sokonnan sokonnan jaani kala ndu wonon de ci bimu an don do naga ji du kuna ci mi du kuna mu ba waya ko na'am wa nabihum anna al-ma'a qismatun bainahum na'am kullu shirbin muhtadar amma ina da bona wa nabihum taya gagge mi ma gagge gagge gagge wa nwa na fina ya mai wakin dirma fina ta ya da annal ma'a wale nuwa na ba ne da to nuwa da ce fina to nuwa hutu ba yin gaje gaga kata kismatu in gaje gaga bayanan tsakanin abu aya ya ni rakuma da ni kullu shirbi zanin don na mafi nuwa na ko rakun

الله سبحانه وتعالى وكل شرد ينفس وجوه وتدعو وأن يكون غير يكون نعم فنادوا صاحبهم فتعاطى فعقر نعم فكيف كان عذابي ونذر لا أبدا تدعو سبحانه وتعالى dabba ga da tun ga fana da uswa ilo ci zaba we eh e na gora kun da ci ga eh na no za tun yo pa ka ji mu ce la kwa da fito i can volunteer whatever will happen tun fanadau ati tami ne swa ibahu ati tami ne zane dila de de gami da amwana eh kin da so ci ga ina kar da basta mu bi ha idin ba ta ashqaha idin ba ta lokacin na ashqaha zane de de gami da amwana ani di gife gana nga ye gife o e gife o si ne ye ta o ba nu dana wa ya su ko ń tẹ́ bá na gúnbẹ̀ ayé na gúnbẹ̀ ayé na máa na wà ọ́ máa àtúntí náà ti máa wà na wà máa sai wura ko yàrá kun wu àgé yàrá kun nana wu àgé yewu ẹmẹ wo ẹnu mi gà ẹ nà gà ìgbà ẹnu ọgànà ẹnu náà jí ní iye wa bí n jọ ìdí wa ni. sọkò gbọ́ فكانوا كهشيم المحتضر الله سبحانه وتعالى من جبريل وقد هذا قبك ربنا يزيد معافيك يا رب معافيك يا رب يا رب inna arsalna to ci ya ya de gwaga alaihim ana mai de gwaga mai sai hata wahida sai hata ga ide gugu awwa daga swa ya si sai hata chaje kiyo chaje ajuwa fuyayi gana wuce ga sai hata sah sah يصيح صيح الله سبحانه وتعالى قال إنا أرسلنا عليهم صيحة واحدة ولي وكي أصيحة وكي يبقى بواحدة اسم المرة لكن هو اسم المرة لا لا تبقى بواحدة إنا أرسلنا عليهم صيحة إيش واحدة only one Allah subhanahu wa ta'ala gato na soci mutum mala'ika ci ko ku kira nu fakaro wa gane yayi a tafi ka shi ke sanki ya sanki ke wa ga cimma cimma na ke ya tawo ga fin na ke ya tawo wani ya al-muhtarir dana ya muhtarir na ngai dana da ba ba cici eh mu ce ku eh الله سبحانه وتعالى كان يحشي مدر الله يستجب بمعنى حين نجعتك يا أوجي ثم نجعتك يا أوجي ونجل توتك عينا واتبه له مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا إن يا هشيمنا مغير سيدا في نجاتي أجدعوه bìtì ìtẹ da muso ta diru kurukurukuruku wa ìtẹ̀lẹ̀ fili kó ti máa ná sọ̀kọ́ náà jẹ̀ máa nínú yìí màláyíká kó gùn kíá. àtàkùnrin wàkàtí ní ayé wà rẹ fini mẹ yà wò yìí níbi títí àdánù ó nyà ó ti fini mẹ àwò yìí níbi títí àdánù àzàwà ń yìí rọ ń yìí lálà títí àwọn yà ní lálà títí kàṣíìrì ebo ŋun ya ene ŋun kpan ene ŋun kpan ŋun dzi ebo ye ŋun tsi ŋun de bo tso adu ŋun leni be ba ye ko ye ko kuma ba na wo ye na awo ge ye ŋun tɔn de o sugu ka ta ka yi ni dira ala subahana wa taala be ye. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر جماعة مسلمين رسول الله يقول لك زندور لون نجوم وقرآن غريب annabi muhammad sallallahu alaihi wa alihi wa sallam wai wai nurgana annabi ga khairukum man ta'allama alqur'ana wa 'allama khairukum la ne jaga min ne mona rugai dan dondo na ga da wai ne na alqur'an za mu tuma yau ala da sallallahu alaihi a ga ba hadisi sọ̀kọ́ ìwé aṣèbàdé yìí wọn wá òníta tuntun wọn sọ́kọ́ àlè kùránù wa ewu na àdébì ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹ̀dà ẹ̀dà ẹ̀dà wáyé nínú àlè kùránù ẹ̀mẹ̀ kí ewu ọ̀gá wà òun ẹ̀ kullu shay'in bil ẹ̀ kullu shay'in naqisun bil infaq yẹn dondo náà wọ́n lé dáná wọ́n kẹ́ ewu àfẹ́ kéke àmàbàgbé yìí wobe wili mi wa fe bebebe eh endondo no le dano amejibu e pata na ejibu ili ya kashi misali ya zaji na ne ligo da un ti wen mo ati de ba adobu adodo idegaru alaruka ili me ibalu ada didi ilimi lanu aradidi murayimuliki musinukiyo aduwo ama ilimi wasipadadidi tó ti dọdọ sọpé wa dọdọ ndọndọdọ di ilimi kura'an dana ebu atọ gala wosige wala kati walayi mi gẹrẹ akika yẹ sọrọ na kura'an ifa kura'an fọrẹ iya kura'an fọrẹ lantoro adagbanere le zikiri ebe na ndị oge bụ pasụpọ musamman bi na etu anyị na ndị otu kokari wala kura na ọjọ otu wala ahụ gba daga kujo ojiki wala ahụ ọjọ otu bi na etu anyị akalla ji kokari ji kokari bi na etu anyị na

fa'adminu dakin adamini yabo na ga ajigayi eh a ewe girman kan ya ci ci da nani da wai da da qur'an da adamini yabo so ko ya yi kafa so ba zuwa shekan ya da da ke ci ko ko su wani ko so to insha Allah ya karatu kawo eh su ya da ke kin sayan annabi lutu يوم معايا قبل الموت يعني جت مش عايز تدرس ولا هتقولوها يعني جت وعملت جاسوس وجهي وعلى صوت وجهي سوي جت في الدين دي وعلى الشعر عليكم السلام آمين ولك نعم اطهر بدننا نعم àtọ́yẹ́dàdé wọ́n ti náà inú sá wọ́n fi azùn wá náà tọ́ ẹ̀dàdàdé ẹ̀dàdé musa náà fi náà ọ̀gá jẹ sikapa pàmò gẹ́gẹ́ nípa ẹni wọ́n wọ́ ẹ̀wọ́n yẹn ní ọ̀gá yìí mú tẹ̀ mú tẹ̀ mọ́ ọ̀gá yìí kọ́ gẹ́gẹ́ nga gi kini ya zo yin kweli da ma nu samu su na fi azu wa ta wasu da kalila nga azu wa ji sallar tarawih ya rubuci in ji sallar tarawih ne daga na ma azu ya fi awon na ya gi ce wa ya wani nga zai fi azu yi na adadi fenta su kuka ladun layi. Mọ̀ ẹ́ ìlú. Gimana? Eh. A'a, da gamanin mutunta, annabi sallallahu alaihi wasallam ga gamanin muta, ku ga musulunci bai da bai Kaga ganin mutuncin na ga yin mutunci, gamanin muta mutu ga yin mutunci, yamma fari wọnyọnsu lakuba ne yẹ su wo bẹ yi ẹ yi si do si na wọnyọnsu wa da ala jara di ne fi na bẹ bọ akpa nìkan lọ káwọn tó dùn náà alámi dùn wọn àmọ́ wọn kò tó sọ wọn ni òtí ẹ̀dá abala kan lọ wọn sì fún wé ebi dá ala ọmọ bèrè si gàmọ́nà nana oṣù dáa náà wà á ti ala dàbí fún wé gbà ne fi na wọn sì wá wọn sì láyé gàmọ́nà tó ń sọ ọlọ́mọ ẹ̀kú dá ìmọ̀jẹ̀ fún yín bilan kafu gamana ba ci ngai gamana na eba na zuwa yi miwu ebe na wani agani da izagi na wanda nan da nufa mu wande kaga di wuje bi na ku tawa tiwa wace aga yi magana wa rubiya wa rubiya àmọ́ ó ti gbé bí mẹ́kún wọ́n lá wọn kàn wá rẹ̀ ó ti mú ti yẹ gan. Èkó ke ìgbàgídì agáyẹ lé èdè wọn yìí. Agáyẹ lé èdè wọ́n yìí wọ́n sọ ẹ̀ta náà yìí mì. má lè dùn náà sí wa bí ilé bí ilé èyà ẹ̀ wọ́n mọ́.

a'a ìrà gíga ọwọ́ bá ẹwọ́ nana nàìjí sọ̀rí láàmì ṣíṣọ́ ẹwọ́ ọ̀gá àwòrán láyé àwọn ilé ìfúnjẹ wọn ti fọ́ gamane ẹ̀ka jì sọ̀kọ́ ẹ̀kọ́ láti sàkà ní mùsùlùmí yóò dé káàkiri wọ́n ti àbàdàn ẹ̀bà ẹ̀ka àbèrè yọ àti ẹ̀dúwọ̀n náà mùsùlùmí wọ́n yọ. kashi mission wo ọ̀gá àbùsùlù mi o ara àná ọ̀gá àná ọ̀gá mission mi o mission wo ọ̀gá ètò kó ní mission mi ọ̀gá aleluya ooo ẹ gbọ́dọ̀ gàdá ẹ gbọ́dọ̀ bá mi lúra o kodoro hallelujah kayo ìlàjẹ ìlàjẹ tó ṣe àwọn kókè kókè rẹ kókò hallelujah hallelujah kodoro azọ lórí ẹgbẹ ewu wọn tún bá sábò àgbẹjì wọyọ ọgbẹ mìíràn káàkiri wọyọ tòun ti láwọn àjẹ káàkiri à wọn dúró nù ẹgbẹ wọn náà gbogbo wa léèfì dáná náà bọ àmọ́ ẹ̀wọ̀n tó ń kí ni pátá tó ń gbàtà náà na sunni na eh ake da wasu da ci Allah mutu da ba ma mutu yake tauriya na mutu wasu tauriyu eh annabi eh, ibrahim kafin a fe di jira nu gabe da ma hu shi zo na mutu be be sare tu yi yuna abe boye shin da ci ga jabbar mulki ni cin da ci da mu shi wuce wùdí ẹ̀ka ìdàgíyà wọ́n á dùn lázàjì ládàjì ẹ̀bọ̀n ẹ̀bọ̀n náà àdó yìí rán àdéhùn ẹ̀ adéhàlẹ̀ ìdàgíyà káàdé bólójì wà láwọn abẹ́ àyàwó náà níbi ibrahim ló sáré tó ẹgbẹ́ àpéǹde sáré tó yẹ àmọ́ sáré tó gé sòkò ẹ̀jẹ̀ yìí náà níbi ibrahim náà wà lóhùn àtìyá a sanna annabi ibrahim ne zuwa fata da ana san da ku bayin ma ibrahim ko kiya sai ko a sunan annabi lutu nan gani be sare sara mai yan cigi amma gambi ne ji ba go ajeji illa kina sabe juna asanwa san wa imani zibe yana annabi ibrahim ne gane ka kuna annabi ibrahim be ku ga tiyagan cinan mu ce ga annabi ibrahim ga ganganin da waya ce annabi ibrahim ma wannan yan cigi na tuta ta wa tiyar wurin ma yi ma ni zibe wai bici wacce na bici mu ma ma ma a ga annabi ibrahim sai da ya zuwa ka ga yayi wa ya wa ya ce ba na bibi eji wuce dan ci na ga la sara a ta sara la bi bayan su a etu tse mi anabi ibrahima lọ tí wọn yìí bẹ yíyá yìí mẹ anabi ibrahima láti fẹ kẹyìn mi wọ adùn anabi ibrahima tó yẹ yé jí wọ yọ yé jí náà wọn gbàdá nù gbàmà yẹ gbàdá ta yẹ gbà tẹwúrú yọ ìnáma yìí mú mi wúnà wọn já nba ìníwọ̀ ìwúlẹ̀ yé jí wọ̀ so goma na wa gangan ga wa mun gudan tauriya ji tauriya wi biye ne jenere e bona mu ga su fi de la mi tu a te de ci na ya go agwa di ne ga ga ji tauriya wa ji ji e za shi shi ba so ko ana àbẹ kí o lọ tẹwúrí àwọn ẹni tó ní àná àlùkò lá ìwéwé yẹ yẹ tó sà ọmọ yẹ kúlú mi náà ti ní ìdá ọkọ sọpọ ti ti yá àná wá àti tẹwúrí yà bẹ yẹ tẹlẹ bíyà ànábì ibrahim ọ̀nà ti tẹwúrí yà náà gàwá ni náà àti tẹwúrí yà kọ́ tó ti yẹ nàmà tó wọlé wúlá ìhùwà sọpọ pàtó yìí àná ànábì ibrahim ọ̀nà ti tẹwúrí yà bẹ ẹ ànábì ibrahim ọ̀nà ti tẹwúrí yà bẹ wọn kútì ìdìbọdó àti gbòòrò zibọn kútì ẹ̀kọ́ náà we are suspecting zibọn kútì lóde wùtí àtọ́wùtì àìsí nga aba kabiru mkosa abu nga musa kaya bigo ebo nukuti wa wani agmi ajira dada kwa akewe in kanu yantiku in ga gan wuya wa da gwada su kuti alaliman wuya ebe na wa kan kan ka ya ji wuce ne annabi ibrahima wai ke wa kan kan ka ne za mu ji be e za yi dan lokaci annabi ibrahima tanje mu e za yi da bo e tse mu e za yi da bo igide mu un be bayan za ne da mu tanje no ga za rabbi mgbe shiga ijazu da daba e bana na galan da tije lagwasu a ce ebe da zanga tun ya dina e wani ga to so na to yana ya wani ya annabi ibrahim a kiri bai ebe bana annabi ibrahim a sai bai a za da fi gugu amma a hada na قال إني لا أحب العافلين وجيب يبقى يتوانون هذا ربي ثاني دي هم يتوان يتوان تياتي هم هذا ربي إنك يتوان سميو ونجاب لك lamɛ ti ka ada rɛ bi nɛgɛ yi tso ti miɛ ɛɛ nugba fɛn ba yɛ bi nugba fɛn ba yɛ bi wa hã ale bi ibrahim titi ke bɛ ba yɛ nu ɛ ba yɛ ɛ ba yɛ nu kéèyì wọn ɛdá náà kéèyì wọn etsada etsada laki abuzunu buto ne gana na yato cina nima da bukata o mai da mu ciwe ba doyi na nan da ci wani zina ba da yi ko a na wa da na ci wani ila ga ci wani zina ba da yi a gudu tauriya ba ko tauriya ya ta cina annabi annabi ibrahim madina jama'in mu je wa ga allo da mu kuciye shi da annabi ibrahim mai wa mu ga kuce za mu yi baya amma dubi da a dubi da bayi dubi da ba ne mun kutna bayi annabi ibrahim ma da zakan yi amma ayat da bana eh ga yi daga lokaci ya annabi ibrahim ha da musulmi ne mu dubi ya musulmi mu dubi ngala su ko timin kana umma wala annabi ibrahim mai al'umma ya wa mutuwa mùgbóòdì báyìí mùsùlùmí. bàbá òun lè bẹ̀rẹ̀ láti wù ní àti ẹ̀wọ̀n náà àdàtí bá òtá ní okùtì ń lọ sínú kí ẹ̀gbọ́n kùtì náà ẹ̀hún bá bọ́ náà àti ìhun ní òdà òjáde tó a. ẹ̀kú ọba àwọn ẹ̀gbẹ́ tó ẹ̀mí sàkíyù nínú ọ̀lẹ́ ìlànà ìdánáwó máa ìdánáwó máa nà mí ọ̀rẹ́ wọ́n gbẹ́ mi wọ̀ máa ẹ̀ dánáwó máa nà mí ọ̀rẹ́ banadamu ndio mungu watoba tu sakinu huwa baini marido اسم اسم الفاعل ولد ميزان هو معنى ميزان اللي تعمل ده هو معنى كده انا هو معنى هو بقى شنو شنو بقى شنو توريات ودي هو معايا ويبلافي اما انا والله قال اوه يعني ملعان اللي جايبه كده من نوم معاك ادي تريل ويدي لا دي انا بكوية ولا عادي هو معاك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Thank you.